وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على هذا النبي وعلى آله وصحبه أجمعين أيها الأحبة السلام عليكم ورحمة الله وبركاته أدب فون ألواواه àyìn ọba Allah lórí oríṣiríṣi ìdẹ̀ra tó ṣe fún wa èyí tí a fura mọ́ èyí tí a fura mọ́ abẹ́ olúwa kọ́mọ́sà ṣe wá ní ẹrú ọlọ́pẹ́ atọ̀rọ̀ àlékún ìkẹ́ ìgẹ̀ fújíṣẹ́ ńlá Muhammad ìkẹ́ olúwa àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ àti àánú ẹ̀ bá wa ṣe fújíṣẹ́ ńlá Muhammad àwọn ará ilé ẹ̀ àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni rẹ̀ tí wọ́n wà lójú ọ̀nà ìnábì títí di ọjọ́ kẹyìn. eléyìí ni ìtẹ̀síwájú lórí àwọn iṣẹ́ olóore tí ń bẹ nínú ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá nínú oṣù Dhul Hijjah gẹ́gẹ́ bí a ṣe sọ lánàá wípé àná ní twenty seventh of Dhul-Qa'da ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìwádìí wọ́n ní àná ní twenty six òní ní twenty seventh of Dhul-Qa'da èyí tí a wí wọn lòun ló ṣe déédéé àtẹkọ̀wé kàlẹ́ndà òun lànà jẹ́ twenty seven tó ní jẹ́ twenty eight ṣùgbọ́n hasaba àrùkúyà tó bá ṣe pé bí oṣù ṣe ń yọ pẹ̀lú yíyọ rẹ̀ àná ní twenty six tí ò ní jẹ́ twenty seven tọ́ gbogbo ẹ̀ náà lọ́jà máa bẹ dáadáa kó yá o kó gòbé náà ẹ̀rí. Eh, ó túmọ̀ sí pé gbogbo ẹ̀ náà ju ọjọ́ mẹ́ta mẹ́rin lọ tá a fi bẹ̀rẹ̀ àwọn ọjọ́ wọ̀nyí ọjọ́ ńlá àwọn ọjọ́ wọ̀nyí ọjọ́ tó tóbi àwọn ọjọ́ wọ̀nyí àwọn ọjọ́ iṣẹ́ ọjọ́ gbìyànjú ọjọ́ ìṣe alápàǹtẹ̀tẹ̀ síwájú ọ̀rọ̀ ọjọ́ ìwà oore ẹ̀san. àti ìsúnmọ́ ọba Allah subhanahu wa ta'ala gbogbo àwọn àsìkò kọ̀ọ̀kan nínú àwọn ọjọ́ wọ̀nyí wákàtí kọ̀ọ̀kan kódà ìṣẹ́jú kódà ìṣẹ́jú àyà kí mùsùlùmí ó gbìyànjú kó máa fi àwọn àsìkò yìí ráre kò gbọ́dọ̀ jẹ́ wípé bí mùsùlùmí ṣe ń bá a bọ̀ kó tó di pa àwọn ọjọ́ ìdè bákan náà lórí nígbà táwọn ọjọ́ ìdè tán a kí ni jẹ́ ẹni rí láàrin èèyàn tí ọba máa lékún nírú àwọn àsìkò báyìí tí ọba máa gbèrú kọ́ máa ní àkọlé kan tó ga nírú àwọn àsìkò báyìí kódà nígbà míì èèyàn lè ní nǹkan nínú ẹ̀mí kó gbèrò pẹ̀lú àníyàn ó ṣeé ṣe káwọn ìdí kan sí kejì kó lè jẹ́ ọmọ pé ètò gbèrò yìí ṣùgbọ́n sọ́sọ́ àti láníyàn dáadáa náà ó sì ti pilẹ̀ ẹ̀mí rí à ó súnmọ́ kọ́lọ́wọ́n bá kó fi àníyàn rẹ̀ kó fi sán lẹ́sàn eléyìí ni ọ̀rọ̀ tí àwọn olùmọ̀ máa ń sọ. So, wípé àníyàtú abúláwó mínàlẹ àmẹ àníyàn ó dé ògóńgó kódà ju iṣẹ́ lọ kéèyàn bá lẹ́nìí ipò òun ṣe báyìí òun fẹ́ gbìyànjú báyìí òun fẹ́ gbàwẹ̀ mẹ́sẹ̀sán ọjọ́ mẹ́sẹ̀sán alákọ̀ọ́kọ́ òun fẹ́ ka alukurani kódà bó ṣe ọ̀kan èmi àní méjì gbàtí àsìkò yìí bẹ̀rẹ̀ tán ó tẹ̀raka ó gbìyànjú kó ráwọn kan yìí ṣe èyí ẹ̀mí tó ti níyì tó sì jaraka yóò sì dà gẹ́gẹ́ bí ẹni pé àbójú ṣiṣẹ́ yẹn síwájú ọlọ́run ọ̀rọ̀ àníyàn òun lálákọ̀ọ́kọ́ nínú gbogbo iṣẹ́ tí yẹn bá fẹ́ ṣe síwájú ọlọ́run ọjọ́ yìí òun ló wọlé yìí òun ló súnmọ́ yìí kó ní kálukú kó gbèrò rè kó gbèrò rè tọ́ lẹ́yìn eléyìí òun náà ní kí mùsùlùmí ó gbìyànjú bó ló ṣe fẹ́ mánéjì àsìkò ẹ̀ ẹ rí i pé tí àwọn ọjọ́ báyìí bá wọlé ọ̀pọ̀lọpọ̀ kọ́kọ́ sínsìn ọdún dé ọdún dé òun ní pọ̀ nínú ọ̀rọ̀ wa tọ oríṣiríṣi èrò oríṣiríṣi àwọn àìrójú òun ní báyà gbogbo ń tọ́ bá wò. kéèyàn bọ́ sí àbí tó bá wà àbí tí ń gbogbo tó bá wù wàláhì kọ́ máa rántí pé àwọn tó lóore lásìkò yìí jùlọ òun náà ní sẹ́ ìjọsìn ẹlòmíà bíbí ẹ̀ ti gúrò ní olówó ewúrẹ́ o ní wọn ní ń wá gbogbo yìí kò sí tó burú níwọ̀nba àmọ́ kó má jẹ́ kó òun ní alámàrí ẹlòmí ọmọ kiri ọjà káàkiri èmi ti dé mande àti mande ti mọ̀ tún fẹ́ ga dé rárá kọ̀ ga o kọ́dà òní dé kínní èmi dé kínní èyí wọn á láwọn àsìkò wọ̀nyí ju àwọn ìwà gbàgbéra yóò gbàgbéra ipò àwọn àsìkò yìí àsìkò iṣẹ́ ìbádàá mà ní àwọn àsìkò tó mà lóore jù ní àwọn àsìkò tó mà tóbi jù ní nínú àwọn àsìkò tẹ́dà gbìyànjú tí rí nǹkan rí gbéṣe nígbèsè ayé ẹ̀mí ẹ̀ síwájú olúwa tọ́ gẹ́gẹ́ bí àkéèkì nínú tó yẹ kéèyàn kọ́kọ́ mọ̀ tó bá ti pilẹ̀ ní tó lẹ́mìí rí àníyàn rí òun náà ni tó bá ti gbọ́ pé wọ́n róṣù nígbà míì èèyàn lè má ti rí oṣù yẹn fún ara rẹ̀ àmọ́ yóò ti kálé kakò ìpín wọn roṣù pàápàá jùlọ nígbà tí oṣù yẹn tó bá papọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ oṣù ayé pàápàá jùlọ al-Mamlakatul Arabiya as-Saudiya nítorí ká máa dárúkọ ìlú yìí ayé yìí òun ni pé ibẹ̀ náà ni àwọn ààyè tí òun náà ni ààyè tí àwọn ayé abiwọ̀ tó kún síbẹ̀ ibẹ̀ ni àràfá wà ibẹ̀ ni muzalifa wà ibẹ̀ ni mina wà ibẹ̀ ni kaaba wà ètò jólórí nù ilé ọlọ́run àyè yìí sáyé ayé ayé ayé gbogbo ayé ayé kò sí ayé tó dàbí ayé yìí abẹ́olúwa kó má ṣe léwọ ẹnì kọ̀ọ̀kan wa gbogbo àwọn ọmọ ya wa tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n múra tí wọ́n gbìyànjú àwọn kan ti ń múra lọ́wọ́ báyìí àwọn kan múra àwọn kan ti bọ́ra alẹ́ ọ̀gọ̀rọ̀ wọn bí wọ́n kàn lè ti ọjọ́ wò làwọn lọ sí láti lọ tí ó mọ tẹ́lẹ̀yà ọjọ́ tí ó kùjọ́ kẹta tí ọdún ẹ̀rí báwọn ṣe ń tíyẹn bá ti rí oṣù báyìí kódà kọjá pé ńjọ́ kejì lèèyàn tó rí ní téèyàn wọn náà ti oṣù lánàá èèyàn wá tó rí níjọ́ téèyàn rí téèyàn òun kéèyàn má gbàgbé ìrántí ọlọ́run ọba tó yẹ kéèyàn ó wí allahumma ahillahu alayna bilyumni wal iman wasalamati wal islam rabbuka wa rabbuna allah nínú àdìsù Talha ibn Ubaydillah wa isnadu hasan hadithi ó wá bẹ́ẹ̀ ìpè tí yẹn bá rí oṣù ọlọ́run oṣù yìí jọjọ fún wa jọjọ lé wa lórí bílíọ̀nù ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ni túmọ̀ rẹ̀ oṣù ọdún yìí má jẹ́ kí n rí nira ń bẹ̀ fi mí lọ́kàn balẹ̀ jẹ́ ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún mi ẹ̀rí kí yẹn mọ wá wí báyìí ní gbogbo oṣù kí oṣù Zul Hijja nìkan o gbogbo oṣù ayé bíyàn bá ti rí i kódà ọwọ́ nu àdéhùn abdullahi ibn umar wà fi ìsinadìhí dọ́à lakin yanjẹ́dẹ̀ níta fẹ́ lò òun ni pé káànábì bá rí oṣù báyìí yóò ní allahu akbar anabi ó gbọ́ ọlọ́wọ́n bá tóbi kí yẹn kọ́kọ́ gbé ọlọ́wọ́n torí pé àmì ńláńlá ni ọlọ́wọ́n bá ní wàlúkọ́mọ́rọ̀ qaddarnahu manazila hatta ada kal urjunil qadim òṣùpá tẹ̀ ń wò yìí àwọn ọlọ́wọ́n ọba la ṣe ní níbi tí wọ́n máa sọ̀kalẹ̀ sí òṣùpá yẹn olú yóò ṣe bẹ̀rẹ̀ bí ìlétésù yóò máa tóbi yóò máa tóbi àmì ńláńlá ni nínú àwọn àmì ọlọ́wọ́n ọba tó tóbi lòṣùpá bíyàn bá wá rí nǹkan àmì bó ṣe yẹ pé gbogbo àmì tíyàn bá rí láyé kíyàn gbà pé bó ṣe wù kó tóbi bíyàn bá rí nǹkan tó jọyà lójú tó tóbi tó bàbàrà kò gbà yí pé Allahu akbar kéèyàn gbọ́lọ́ ọba tóbi nírú ààyè yìí nítorí kò sí bó ṣe tóbi kò sí bó gbé ẹgbẹ́ ló ti wá minallah ọlọ́run ọba ni ká darí ẹ̀sìn léèyàn bá rí ẹlòmíì yóò jọyàn lójú ó lè lọ́pọlọ èèyàn lè rẹ́ lòmíì yóò jọyàn lójú ó lè lọ́rọ̀ ó lè jọyàn lójú nínú ẹ̀dá ẹ̀ ó lè jọyàn lójú nínú iyì ẹ̀ nínú kó ẹ̀ mọ̀jẹ̀ kó jẹ́ pé òun ni yóò ṣe kìnnìkìnnì padà sọ́dọ̀ ọlọ́run ọba pé Allahu akbar òun ló fi kọ́mọ̀ nínú gbogbo ẹ̀rọ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó máa rẹ́ nìkan tó máa di ní ìbéèrè wọn ni ọ̀yà ẹ̀sẹ̀ tẹkbíìr torí pé tó ṣe òun ọjọ́ yẹn lójú ṣùgbọ́n ta ló ṣe é fún Allahu akbar bẹ́ẹ̀ ni gbogbo àwọn oríṣiríṣi nǹkan ni anabi sallallahu alayhi wa sallam ọwọ́ wa wípé tó rí oṣù yóò ní Allahu akbar títóbi ọlọ́run àgbẹ̀ títóbi fọlọ́run Allahumma ahillahu alayna bilamni wal iman inú lafọdù ibn Umar ọlọ́run ọba jósù yọ yọlé wa lórí pẹ̀lú fọkànbalẹ̀ àti imani allahu akbar sẹ́rí láì ẹ̀yọ́mọ̀ yá wa ẹja ọ̀ndàláyìn gbólóhùn allahumma ahillahu alayna bilamni wal iman jẹ́kọ̀sù yọ yọlé wa lórí lórí fọkànbalẹ̀ àti imani sẹ́rí gbólóhùn fọkànbalẹ̀ jẹ́ nǹkan kan bẹ tó tó nínú orí tábà ti yọrí Islam àti kọ́lọ́mù ọ̀bọ sí àlàáfíà fún yẹn ló fi wá nínú hadithi mi nínú ọ̀rọ̀ anabi anabi ní man asbaha minkum aminan fi sirbi mu'afan fi jasadi indahu qutu yawmi faka'annama hizat lahu dunya wa ma ànábì ní ẹnì kọ̀ọ̀kan yín tó bá jí pẹ̀lú fọkànbalẹ̀ ẹ̀mí ẹ̀ balẹ̀ bí a ebọn kálukú wa lọ jáde wáyé wá sí mọ́sálásí kò sẹ́ni tó rò pé àyímọ̀ tí wọ́n ti káwọn ọmọọmọlé tó yẹ kí wọ́n ti tún sàbùrù ṣe é ṣe pé tí ọkàn yẹn ọmọ wàláhì kò sí oore tó tó fọkànbalẹ̀ tàbá ti yọ orí ìsìláàmù kó àti kọ́lọ́wọ́n owó fún yẹn lálàáfíà ànábì wa sọ gbogbo ẹ̀ lọ́kànú àdéhìí pẹ̀ntọ́ bá jí làárọ̀ nínú yín amina fi sèrèdè ọkàn rẹ balẹ̀ pé alhamdulilayi ọkàn àlùkò ẹ̀yẹ dìde ẹsẹ̀ kí ó tiẹ̀ lè sọ̀rọ̀ jáde tí ó bẹ̀rù wípé kí ló lè ṣẹlẹ̀ láàrin ìṣẹ́jú àyà àwọn kan bẹ̀bẹ̀ ọkàn wọn balẹ̀ nínú ilé ọkàn wọn balẹ̀ lórí ọmọ ọkàn wọn balẹ̀ lórí àyà òǹkàlùkù nísìn ní ń tọ́kàn lọ́rọ̀ rẹ̀ àwọn òtó bẹ́ẹ̀ ètò wọn ò lè dámúrò pé kí ni kí n ṣe lónìí bò ní ń lọ kí ni àwọn prógámù lónìí wàláhì ìfọkànbalẹ̀ ni ànábì wa ni ẹni tó bá jí láàárọ̀ nù yín fi sírbí ọkàn rẹ̀ balẹ̀ láàrin gbogbo tí láàrin ọmọ ẹ̀rí àwọn kálukú ẹ̀dìdẹ́ ẹ̀dìdẹ́ o àṣùbà tó mùcáfà fi jásádì ọ̀rá pàgbé ọ̀rẹ́ tẹ̀gbé yà ó ṣe èyí tá a nílò yọ̀ọ́sà tẹ̀ bí abùkátà tààrọ̀ yìí a anabi ní fata anama hezatilahu duniya bí hadafiriya bí ẹni pé gbogbo ti ń jẹ́lé ayé yìí wọ́n ti kó lè lọ́wọ́ ni má ní ọba ayé láàárọ̀ ọjọ́ náà òun rẹ̀ ká pè bẹ́ẹ̀ ọlọ́mọdé àmọ́ yìí ẹ̀rí lèèyàn bá dé àwọn ààyè táwọn èèyàn bẹ lọ́wọ́ nira èèyàn mọ̀ wípé a àti kí n ò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́ mọ iye ọlọ́run ọba kó sì máa dúpẹ́ gbogbo pòkípò tó bá wà àwọn mi bẹ̀ nísìn àtòun àtàwọn kan dúró tì ìtàn retí ni pé níjọ lẹ́rọ ọlọ́jọ́ mọ́ ọlọ́jọ́ lọ wàláhì wọ́n ń retí pé òun náà ti ń retí pé tọ́ tí mo tún jí tó òun ti rò bóyá tí ó bá gbà kó ń retí kẹ́kọ́ kẹ́ torí nira pọ̀ ó sì kò sí wọ́n ti fàkà ẹ̀ náà yáàni yẹ èso wọ́n ti já kàmùnà látara ìnira tọ́lọ̀ wọn bá fi kàn wọ́n abẹ́ olúwa wọ́n ṣàṣe àlàáfíà fún gbogbo aláàrẹ̀ mùsùlùmí wọ́n ṣàfi òǹkálùkù wọ́n ṣàfi wàlọ́kàbalẹ̀ ọlá ìpínlẹ̀jẹ̀ ọlọ́run bí tá a ti lọ pàtàkì àdúrà tó ṣù ní ìmárì ìrètí ṣù báyìí aláhùn àhíláhù aláìnábíl amúní wal ìmán wàsálàmàtì wal ìsìlámù kò tún wá ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìmánì mọ́jú kò nù gbèsè ayé wa ọ̀rọ̀ ìmánì ìwà ìmánì iṣẹ́ ìmánì ọ̀rọ̀ iṣẹ́ ìmánì wàsálàmàtì wal islam pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti gbogbo alámàrí wa tí ó máa lọ lórí islam èyí wọn sọ pé rabbuna wa rabbuka Allah àti wo òṣùpá yìí bó o ṣe yọ tó yọ yìí tó padà máa tóbi tó máa tóbi tí ó máa fa ń dá ọ ọba rẹ àtọba wa náà wọlọ rọbùnà wà rọbùkà ọlọ èèyàn kan parí ọ̀rọ̀ yìí sọ́dọ̀ Ọlọ́run gbólóhùn yìí bí yẹn bá rí oṣù ìfi yẹn máa ń wíyè tọ lẹ́yìn eléyìí ọwọ kù àwọn ìrántí Ọlọ́run ọba tíyàn máa máa ẹ yọ̀ǹda Allah subhanahu wa ta'ala. aṣọ ilé di òwúrọ̀ ọ̀la nínú àwọn iṣẹ́ eré tó tóbi téèyàn gbọ́dọ̀ fi ṣeré láwọn ọjọ́ wọ̀nyí kò le rárá òun náà ní sàfọ̀mọ́ subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar gbólóhùn mẹ́rẹ̀ẹ̀rin téèyàn bá tún lè fi ẹ̀rí ó wà nù musnadu darimi téèyàn bá lè fi wala hawla wala quwwata illa billah tí yẹn bá lè fi kún anabi sallallahu alayhi wa sallam ó wà nínú hadith hadithu Talha Samra ibn Jundub fi sahihi Muslim ó ṣe ọlọ́run ọba ní gbólóhùn mẹ́rin yìí òun ni ahabul kalami ilallah tọ́lọ́run ọba nífẹ̀ẹ́ sí jù inú gbólóhùn mi ń dàtọ̀ yálé sí ó ní atyabul kalam illa Allah hunna atyabul kalam ọ̀rọ̀ tó dáa jù èèyàn sọ̀rọ̀ jáde lẹ́nu òun náà sáà ń wí kankan kò sí èyí tó dáa jù tó lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí ju olóhùn mẹ́rin yìí lọ kábà ti yọ ọwọ́ alukur'an kúrò lẹ́yìn pé yẹn ka alukur'an kò tún sí ń tà fẹnu wímọ́ tà sọ jáde lọ́rọ̀ tó lóore ju olóhùn mẹ́rin yìí lọ subhanallah walhamdulillah wàlá ilaha illallah wallahu akbar ẹ̀yìn tí yẹn bá tún lè fi kún pé wàlá hawla wàlá quwwata illa billah tọ́ àwọn àkíyèsí mìíràn òǹkà mélòó lèèyàn máa wá ṣe bóòlù àmọ́ wí ìjẹ́jẹ́jẹ́ ìjẹ́ pẹ̀lú ìyọ̀ǹda Allah bí sì gbéra lówùrọ̀ ọ̀la rẹ̀ àfikàrù yìí nínú àdìtú Abdullahi ibn tó ní fa akfiru fihin ó ní àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ́wá yìí ẹ pọ̀ lẹ́nu tẹ́ máa wí bi tahlil wa tahmid wa tasbih ẹ pọ̀ lẹ́nu tẹ́ máa ṣe la ilaha illallah alhamdulillah wa àti kíni wa takbir àti allahu akbar ọwọ́ anabi ni la yadurru la yadurru. بأيتهن تبدأ أي لا يضرك بأيتهن إذا أبات لا إله إلا الله سواجه كوفي سبحان الله تلي كوفي الحمد لله تلي كوفي الله أكبر سبحانه أبا الله أكبر رضي سواجه أبي سبحان إتقسي أف كما يعني تبقي يعني الحمد لله وسبحان الله والله أكبر ولا إله إلا الله الله بي كياني لا إله إلا الله wàlláhu akbar wa subhanallah walhamdulillah ọ̀nà bẹ́ẹ̀ fìyàn ní la ilaha illallah walhamdulillah wàlláhu akbar wa subhanallah ọ̀nà bẹ́ẹ̀ wọ́n bá ti wùyàn kéèyàn tó àmì ìtọ́ gbajúmọ̀ òun náà ni bó ṣe wá ànábì ní ọba wípé subhanallah walhamdulillah wàlá ilaha illallah wàlláhu akbar wàlá wàlà quwwata illa billah ibi àtikárò yìí náà ni a ti gbéra ó gbọ́dọ̀ pọ̀ nígbèsè ayé mùsùlùmí pàápàá jùlọ nínú àwọn ọjọ́ ẹ̀ṣà yìí àbẹ̀olú akọ́mọ́sá fi wá ṣe kún gẹ́rẹ́ allahumma inna nas'aluka huda waj'al 'amalana fi ridha allahumma ya hayyu ya qayyum برحمتك نستغيث لا إله إلا أنت أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم أصلح لنا ديننا الذي وعصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي إليها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير واجعل الموت راحة لنا من كل شر ربنا آتنا في الدنيا حسنة